ẹ̀dọ̀kì ìròyìn lórí bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv ẹgbẹ́ labour ò ní gbà o nítorí ohun tá a bá ní gbà ló tálíkà láti kọ́ ẹgbẹ́ òṣèlú labour party lórílẹ̀‐èdè nàìjíríà òun ló ti ń bẹnu àtẹ́lu ètò ìdìbò ààrẹ àti ilé asòfin àgbà tó wáyé tí àjọ elétò tó ń bójútó ìdìbò Independent National Electoral Commission INEC tó bójútó àjọ ìyẹn ẹgbẹ́ labour ò bínú tán ó láwọn ó tóó pe àjọ inec lẹ́jọ́ ẹgbẹ́ òṣèlú labour party ló ní wọn ò fààyè gbọ́pọ̀lọpọ̀ àwọn tó já látìlẹ́yìn wa láti dìbò fún wa wọ́n ń dàbí ọgbọ́n dàbí ọgbọ́n títí títí tó fi ń sún ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹ́yìn ni àtẹ̀jáde gan ni wọ́n fi síta látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú labour party alhaji umar farouk ibrahim nígbà tó ṣàlàyé lórí bí ọ̀rọ̀ òbò nàìjíríà ṣe rí pàápàá lápá àríwá orílẹ̀-èdè nàìjíríà fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú labour party tó sì wípé wọ́n ń fọgbọ́n dá wọn dúró kódà wọ́n ń lé wọn dànù tèfètèfè kan mọ́ bá a lè dìbò èyí sì mú kí inú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ labour ó bẹ̀rẹ̀ sí ru sókè tó bẹ́ẹ̀ gẹ́ tí ọ̀pọ̀ fi fi ibùdó ìdìbò sílẹ̀ ó mẹ́nuba àwọn ìpínlẹ̀ kan ìpínlẹ̀ Rivers Bayelsa Kano Yobe àti ìpínlẹ̀ Edo tó fi máwọn ìpínlẹ̀ míì tóun ò lè ka tán ni wọ́n ti tako òfin ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà tọdún 2022 Umar sọ wípé èyí ọ̀dà o àjọ INEC àwọn òṣìṣẹ́ wọn ọ̀pọ̀ wọn ló jẹ́ wípé wọ́n fọgbọ́n ń dọ́gbọ́n han àwọn ọmọ ẹgbẹ́ labour party léèmọ̀ ó ní bẹ́ẹ̀ bá wò dáadáa nígbà tí ìbẹ̀rùbojo ń tó lè ṣẹlẹ̀ kò yí àwọn tó jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú labour party ọ̀pọ̀ fi bùdó ìdìbò sílẹ̀ ni èyí sì mú kí àdínkù kó bá àwọn tó ń dìbò fẹ́gbẹ́ òṣèlú labour party kò jẹ́ kán lè fi ẹ̀tọ́ wọn hàn nípa títẹ̀ka dìbò fẹ́gbẹ́ òṣèlú náà ó ṣàlàyé síwájú pé ṣé ẹ tiẹ̀ rí tàpá àríwá orílẹ̀-èdè nàìjíríà yìí ó gọ̀ǹtìọ̀ tó ń ta àwọn bòmíì náà lórílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ ti ṣe ń tó takò fin àlẹ́ ṣe ń tó takò fin ìdìbò ọdún 2022 ẹgbẹ́ òṣèlú labour party ò sì ní gbà nítorí bẹ́ẹ̀ bá lẹ̀ níwọ̀n kún àwa gan a ò ní gbà láàbọ̀ ó fi àtẹ̀jáde yìí síta ní ibùdó àjọ náà tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú labour party akọ̀wé gbogboògbò ẹgbẹ́ òṣèlú náà ní ilé-ẹjọ́ ni ó tóó bá wa yanjú ẹ̀ ó wáá ké sí gbogbo àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú labour party wípé a mọ̀ wípé tiwa lẹ̀ ń ṣe o ẹ lọ́ọ́ fọkàn ara yín balẹ̀ ẹ̀yin ẹ̀ ṣáà máa tẹ̀ lófin lọ́ǹtì yín ṣẹ̀wárí afẹ́fí dá yín lójú pé àwa ò ní wò sùn bí ẹni ọkọ̀ jálẹ̀ lérò náà àmújà yín jà á gbẹ́jọ́ lọ sílé-ẹjọ́ ètò ìdìbò ọjọ́ sátidé tipò ààrẹ àti ilé asòfin àgbà yẹn ó kù díẹ̀ káàtó olùwàtòbílọ́ba fásùgbà ló kàròyìn fún bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv